ẹ mà kábọ̀ padà sórí ètò lágbo òṣèlú bẹ́yìn bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ohun tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lónìí ó ní ṣe pẹ̀lú nǹkan ọ̀gbìn ọ̀rọ̀ ọ̀gbìn a ti lọ káàkiri àwa ta sànsà lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ láti lọ mú àlejò wa wá gẹ́gẹ́ bí ohun tá a sọ ká tó lọ sílẹ̀ agbára àwọn níṣe wọ́n mọ̀ nípa ohun ọ̀gbìn yàtọ̀ síyẹn a tún lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun láti lọ mú ọ̀kan lára àwọn tí wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe ń ṣètò nípa ètò àlàáfíà àwọn peace corps ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀nà látúgbé wá sórí ètò tó ló ní nǹkan tí a fẹ́ sọ lórí ohun ọ̀gbìn àti ààbò nípa ohun ọ̀gbìn láàárín ohun ọ̀gbìn ní àwọn àwọn tó ń sin ohun ọ̀gbìn àti àwọn alábàágbé wọn ìdílé lè ta fi lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ mú wọn wá a fẹ́ fi ojú àlejò wa hàn báyìí àlejò wa ní látàpá ọ̀tún mi tó súnmọ́ mi gbọ̀ngbọ̀n báyìí ẹ jọ̀ọ́ ẹ bá a dárúkọ yín fáwọn ará ilé kẹ́kí wọn. orúkọ mi ni olóyè Azeez Mábọ̀rẹ́ jẹ́ ambassadọ̀ fáwọn àgbẹ̀ nílé lóko àti lẹ́yìn odi bákan náà ni mo tún jẹ́ alukoro fẹ́gbẹ́ olóró màdìyẹ day old chicks merchants association of Nigeria. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wò wá ẹ ṣe gan ẹ kọmírèdì wa bá a dárúkọ yín náà fún ara. ẹ kọ́ rò pé wọ́n fẹ́ sọ oyè mi mọ́ títí wọ́n ní ọlágbára. <laughs> orúkọ tèmi ni ọlábọ̀dé mákínwá tí mo jẹ́ alukoro fún àjọ peace corps of nigeria ẹkùn ti ìpínlẹ̀ ọ̀ṣun ẹ kú dédé àsìkò yìí o. ẹ káàbọ̀ sórí ètò lágbo òṣèlú ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìbéèrè mi láti ọ̀dọ̀ ambassadọ̀ àwọn àgbẹ̀ lákọ̀ọ́kọ́ a mọ̀ pé nípa ọ̀rọ̀ àgbẹ̀ yẹn agriculture ó múlẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé ǹjẹ́ bákan náà ló ṣe rí orílẹ̀-èdè nàìjíríà bákan náà kọ́. Hmm, ẹ já wo. ẹ ṣeun lórílẹ̀‐èdè tó ti gòkè àgbà lágbàáyé iṣẹ́ àgbẹ̀ ètò ọ̀gbìn ó ti sún síwájú kúrò ní ayé àwọn bàbá wa láyé ìgbà tá à ń kọrin iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ láìsí ọkọ àti àdá kò ìgbẹ́ o kò ìgbẹ́ o. mo ṣe bọ́n ló máa jẹ̀bà tó tutù ní tẹ́lẹ̀. ẹ̀bà tó tutù kọ́ orin tí wàá yí padà lásìkò sí i mm. wípé iṣẹ́ àgbẹ̀ ẹni iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè mm. iṣẹ́ àgbẹ̀ láìsí owó àti irinṣẹ́ tìgbàlódé kò ì pé o kò ì pé o. kì í sọkún àtàdá mọ́. ẹ rí i wípé kì í sọkún àtàdá mélòó lọkún àtàdá fẹ́ ṣe. nínú iṣẹ́ àgbẹ̀ tó wà nínú iṣẹ́ àgbẹ̀ tó wà ní ìsìn. ẹ ẹ tún wáá sọ nǹkan kan ní láìsí owó. bẹ́ẹ̀ni. ní ìtọ́jà yìí pé téèyàn bá fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ náà ó tún gbọ́dọ̀ lówó lọ́wọ́. béèyàn bá fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ mm. láṣejèrè kí n ṣe wọ̀n fẹ́mi àtàwọn ẹbí mi fẹ́ jẹ láti ṣòwò jèrè nídìí iṣẹ́ àgbẹ̀ bí wọ́n ṣe ń ṣe láwùjọ àgbáyé ẹ rí wípé a ní ìdílẹ̀ tó tẹ́ lọ rẹ́rẹ́rẹ́ hmm. tẹ́ ti dáko lọ́pọ̀ yanturu hmm. láti jẹ́ kí cost of production kó wálẹ̀. ẹ ẹ jẹ́ ká tún wá tẹ̀síwájú díẹ̀ ǹjẹ́ irú ipa mélòó ni iṣẹ́ àgbẹ̀ àbí ọ̀gbìn pín sí. iṣẹ́ ọ̀gbìn ó pín sí onírúurú tá a mọ̀ sí commodities ẹlẹ́kàjẹ̀ka nídìí iṣẹ́ àgbẹ̀ àwọn tí ń gbin àgbàdo wà mhm. ọlọ́sìn àgbàdo ọlọ́gbìn àgbàdo ọlọ́gbìn ìrẹsì wà mhm. ọlọ́gbìn kaṣú wà ọlọ́gbìn kòkó wà ọlọ́gbìn obì wà ọlọ́gbìn kọfí wà cotton wà bákan náà ni àwọn àgbẹ̀ olóhùn abìyẹ́ poultry poultry farmers àwọn náà wà àgbẹ̀ ọlọ́sìn ẹja àwọn náà wà bí iṣẹ́ àgbẹ̀ ṣe wà ló ní rúurú nìyẹn. ẹ dákun ọlọ́sìn ejò. ọlọ́sìn ejò kò tí ì wọ́pọ̀ lásì ní agbègbè mi tá a wà yìí wọ́n ń sin níbi tó fi ń sin o kódà àwọn kan wà tán sin aáyán bẹ́ẹ̀ ni wọ́n sin aáyán wọ́n sin tata náà wọ́n sin tata kì wọ́n kì í sin lórílẹ̀-èdè ṣùgbọ́n tó kàn wá gbọ̀ngbọ̀n lórílẹ̀-èdè tá a mọ̀ tó pọ̀ jù pàápàá jùlọ lẹ́kùn tá a wà yìí òun náà ni tá a bá ń sọ̀rọ̀ kòkó torí pé orílẹ̀-èdè Nàìjíríà ẹ rí i pé ẹkùn mẹ́ta la pín sí òkè ọya àwọn Ìgbò ìlà oòrùn nílẹ̀ Ìgbò bákan náà ni ilẹ̀ yorùbá tá a wáyé gúúsù wọ oòrùn tilẹ̀ yorùbá tá a wáyé nítorí kan wá gbọ̀ngbọ̀n níbí òun ni orí ọ̀fẹ́ àgbàyanu tí ọba adẹ́dà tó ṣe fún wa nílẹ̀ yorùbá torí kò sí nǹkan tá ń gbìn láyé lóhun ọ̀gbìn tẹ́ ẹ̀ lè gbìn tá ń gbìn lórílẹ̀‐èdè nàìjíríà yìí táwọn ò lè gbìn nílẹ̀ yorùbá àfi dábàá gbìn nílẹ̀ yorùbá tí wọn ò nílè ìdojúkọ àbí ìṣòro tí ó ń dojúkọ àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ. ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba ẹ rí i pé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ariwo tí amúbẹnu lẹ́nujọ́ mẹ́ta ẹni pé ká diversify ká kúrò níbi epo rọ̀ ká má máa fi gbogbo ẹ̀mí wa sórí epo rọ̀bì torí pé signal ti ń yọ láwùjọ àgbáyé wípé epo yìí bí ò bá gbẹ ó ṣeé ṣe kówó rẹ̀ ó di ẹ̀dínwó ó ṣeé ṣe ká ẹ̀bẹ̀rẹ̀ mọ́ lọ́pọ̀lọpọ̀ bí wọ́n ti ń lo epo tẹ́lẹ̀. pé ká gbé ọrọ̀ ajé wa gbàbọ̀ míì lọ pé ká wo la fẹ́ gbé gbà òun náà ni ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ torí pé òun la ti ń lò láti fi ṣe ìgbà àwáṣẹ̀ láti fi ṣe àmúdìde ọrọ̀ ajé lórílẹ̀‐èdè pé ká wá padà bẹ̀ tíjọba àpapọ̀ sọ ni ṣùgbọ́n bíjọba àpapọ̀ ṣe wá ń sọ yìí ìjọba ìpínlẹ̀ pàápàá jùlọ nílẹ̀ yorùbá yìí hmm. wọn ò kúnjọba àpapọ̀ lọ́wọ́ wọn ò jakúnra. lọ́nà wo. ẹ ṣeun nígbà tí ìjọba gbé owó kan kalẹ̀ ẹ̀yáwó kalẹ̀ wọ́n pe owó yẹn ní anchor borrower scheme hmm. níbi tí àgbẹ̀ cluster farming níbi tí wọ́n ti kó àwọn àgbẹ̀jọ tí wọ́n ti wá iléeṣẹ́ tó fẹ́ gba irúfẹ́ nǹkan tán fẹ́ gbìn hmm. tí wọ́n wá lọ bá financial body bóyá bank of agriculture ni o bóyá àwọn àjọ nìzá ni o pé tọ àti rí àwọn company tó fẹ́ gbà kátà fẹ́ gbin o ilẹ̀ tá a fẹ́ fi gbé tiwa o a wà lọ bá wọn wọn wà ya ètò ẹ̀yáwó tíjọba àgbàpọ̀ gbé kalẹ̀ ṣùgbọ́n ká tó ní àǹfààní sí àgbẹ̀nìdì kankan tó ń pè ní counterpart fund tí wọ́n yà sílẹ̀ àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí lókè ọ̀ya àwọn gómìnà lókè ọ̀ya àwọn ní ó kó àgbẹ̀jọ ni wọ́n lọ bá wọn san counterpart fund fún bí wọ́n ti fẹ́ gba owó fún bí wọ́n ti fẹ́ gba owó ètò ẹ̀yáwó wọn lè yá mm. láti ìgbà tí ìjọba ti gbé lẹ̀ torí pé owó gbowó ìjọba àpapọ̀ tá ń lò lọ yìí ló yà sọ́tọ̀ fétò ọ̀gbìn mélòó la rí gbà nílẹ̀ nílẹ̀ ilẹ̀ Yorùbá yìí kò tí ì sí mm. gbogbo akitiyan wa láti gba owó yìí n tán sọ fún wa náà ni pé a ní ìdí kíjọba ìpínlẹ̀ ò dá sí mélòó wa ló rẹ́dì nínú àwọn ìjọba ìpínlẹ̀ láti bá wa dá sí àkọ́kọ́ nù. àkọ́kọ́ ẹ rí i pé ọ̀rọ̀ kabiti kàǹkà ó jáde látẹnu mínísítà fẹ́tọ̀ ọ̀gbìn láìpẹ́ yìí tí ò ṣe é dọ̀wọ́ bò mọ́ wípé àwọn ìjọba nílẹ̀ Yorùbá wọn ò ran iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ wọn ò kọ́ bí ara síṣẹ́ àgbẹ̀ wọn ò ṣe ẹ̀yà sí látàrí wípé alàgbà ọdún ògbè kọ́hún alàgbà ọdún ògbè ah. wípé nílẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ a ní twenty three a ní twenty two dams àwọn odò ńláńlá tó lè rí tó lè ṣe irrigation lásìkò ẹ̀rùn tí wọ́n lè fi ṣe onírúurú nídìí iṣẹ́ àgbẹ̀ àlò kankan bẹ̀ sí kankan tó dẹ́ lílò ń bẹ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní odò méjìlá dam ìkankan ò dẹ́ lílò ń bẹ̀ hmm. àwòmọ́jú náà ń wò ó hmm. ní ìpínlẹ̀ Kano wọ́n ní twenty three dams gbogbo twenty three yẹn náà lò fún irrigation hmm. tó túmọ̀ sí wípé àwọn ìjọba ìpínlẹ̀ Yorùbá n ò ọ̀rọ̀ àgbẹ̀ kún ìwọ̀nba yìí tó bá tún wá sọ pé òun ya owó ìsọ́tọ̀ fún sí àgbẹ̀ o àwọn àgbẹ̀ political farmer ni wọ́n ń lówó yìí fún ojúlówó ẹgbẹ́ àgbẹ̀ òrówó ìgbà àwọn àgbẹ̀ wọ́n palanta lọ́nà oko. àwọn wo ni political farmers. àwọn àgbẹ̀ ojú ìwé ni tẹnìkan ẹnìkan ṣoṣo lè gbéwèé jáde pé lábẹ́ òun bẹ́ẹ̀ ṣe wáyé o gẹ́gẹ́ bí olóṣèlú twenty three thousand farmers tó sì kó rẹ́kọ̀dù ẹ̀ lẹ̀ hmm ẹ wàá bira yín léèrè ńgbẹ bá gbọ́ òbítíbitì owó hmm. tíjọba ìpínlẹ̀ ló ń ná sórí ètò ọ̀gbìn èyí kó wàá bèèrè lọ́wọ́ yín pé owó yóò yọ ìbò náà náà sí àgbẹ̀ ń palanti àwọn kígbe lọ́nà oko intasi hmm. ń sọ gẹ́gẹ́ bí ambassadọ̀ àwọn àgbẹ̀ gbogbo bí kíbi tá a bá ti láǹfààní àti ran láti gba ìjọba nímọ̀ràn ọ̀nà àgbà yanu òun ló wà fún gbogbo ẹlẹ́kajẹ̀ka ìpínlẹ̀ tí wọ́n bá ti ṣetán láti fẹ́ ṣètò láti lo iṣẹ́ àgbẹ̀ láti fi gbé ọrọ̀ ajé ìpínlẹ̀ ńlárugẹ. ẹ̀yin ẹ jẹ́ ká wò bá ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí aṣojú àwọn àgbẹ̀. bẹ́ẹ̀ni ṣé ẹ̀yin ti gbé ọ̀rọ̀ ìdọdọ ìjọba. láì má àbẹ ń pariwo lórí. kábíyèsí Ọlọ́run a ní ètò kan tá a gbé kalẹ̀ lórí afẹ́fẹ́ tá a pè lọ́jà àgbẹ̀ hmm. níbi tá a ti ìyẹn ló dàbí farmers community hmm. níbi tí gbogbo àwọn àgbẹ̀ yóò ti máa mú nǹkan tí ń ṣẹlẹ̀ lágbègbè wọn wá tá a sì ń pariwo ẹ̀ ṣe tí ìjọba hmm. èyí tó nídìí ìwé akọ́ tá a fi sọwọ́ síjọba ẹ rí i pé ìyẹn la wá tún wò pé ọ̀nà wo la tún lè gbégbà pé etí àwọn ìjọba yìí ò sí. sí ọ̀rọ̀ náà. ẹ rí i pé ní ewúrú ìjọba ìpínlẹ̀ èkó àwọn fẹ́ yàwó ṣètò ètò ọ̀gbìn torí wọ́n mọ̀ wípé èrò pọ̀ nípínlẹ̀ èkó tó fẹ́ jẹun wọ́n wá lọ sí ìpínlẹ̀ kẹ́bí láti lọ sí ọ̀gbìn ìrẹsì. nílẹ̀ yorùbá kan náà lájọ wa ó. bẹ́ẹ̀ni. tí ogúnmogún sáré oko tó wà nípínlẹ̀ ọ̀yọ́ hmm ogúngbógún sáré oko tó wà nípínlẹ̀ Èkìtì hmm. tó lè gbé rẹsì tán sí ọ̀gbẹ́ rẹsì. ṣé a lè sọ pé eléyìí ni ìdojúkọ tí àgbẹ̀ tún lé ni. ara àwọn ìdojúkọ tágbẹ̀ nínú gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tájọ wà nílẹ̀ Yorùbá ẹ rí i pé nígbà ayé Awólọ́wọ̀ tí wọ́n ń ṣe region tí wọ́n ń lo region lẹ̀ hmm. Yorùbá yìí. lẹ́lẹ́kùnjẹkùn. lẹ́lẹ́kùnjẹkùn bàbá yìí ò yẹ ìpínlẹ̀ kan ní pọ̀sì hmm. torí pé wọ́n mọ̀ pé àgbà sọwọ́ làá fi sọ̀yà àjòjì ọwọ́ kò gbẹ́rì dórí gẹ́gẹ́ bí irú ìjọba ìpínlẹ̀ Èkó tó fẹ́ ṣe ń gbà náà èmi alẹ́ rò pé ó yẹ kó pé gómìnà nípínlẹ̀ Èkìtì hmm. gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun hmm. gómìnà nípínlẹ̀ Èkìtì hmm. pé èwo ló ní ilẹ̀ tó lè gbé ìrẹsì lọ́pọ̀ yanturu àkọ́kọ́ sẹmọsẹ wọlé láti iléeṣẹ́ tó fẹ́ fún alọ́mọ ọgbìn ìrẹsì ní o àwọn research institute ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti pọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àwọn research institute yìí kò láti fẹ́ lo àwọn resources tó wà ní ìpínlẹ̀ wa yìí láti jọ gbé ẹkùn wa gòkè àgbà arúgbó nǹkan tó ṣẹlẹ̀ nu nígbà tí kẹ́bì ń wá lọ sí ìpínlẹ̀ kẹ́bì ọlọ́kú rẹ̀ sì wálé ogunbogun kọ́mpìnì láwọn iléeṣẹ́ ńláńlá ló wà nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń gba soya seed tí wọ́n fẹ́ lò ó tó yẹ pé òbítíbitì bílíọ̀nù ni wọ́n ń kó lọ sí ìpínlẹ̀ tó múlẹ́gbẹ̀ wá láti lọ ra àwọn seed yìí ètò ọrọ̀ ajé ẹ̀rí pé tán bá lo owó yìí láti fi láti fi ṣe ètò ọ̀gbìn nípínlẹ̀ tí iléeṣẹ́ yẹn wà ẹ rí i pé ètò ìpawówọlé nípínlẹ̀ náà lóru gọ́gọ́ àwọn àgbẹ̀ ni wọ́n fi gbin àwọn nǹkan yìí hmm. torí wípé kì í ṣe pé alákọ̀wé kan ni wọ́n lọ mú lọ́fíìsì àbólóṣèlú kan ni wọ́n kó ẹ rí i pé ara ó tu ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀. àgbẹ̀ ojú ìwé. àgbẹ̀ ojú ìwé. <laughs> Eh, àwọn alákọ̀wé kan ti ń ṣe ohun ọ̀gbìn báyìí. ṣẹ́rí ṣíṣe ohun ọ̀gbìn hmm. tá à ń sọ yìí a ní láti ṣe ìwòjèrè lórí iṣẹ́ mm. ọ̀gbìn eh, gbọ́dọ̀ jẹ́ ilẹ̀ tó tẹ́ tó sì pọ̀ lọ́pọ̀ yanturu mm. òun ni ó jẹ́ kí mm. cost of production kó wálẹ̀ ẹ rí i pé ní orílẹ̀-èdè Amẹ́ríkà ara tí òfin rí bákan náà nu o five percent ní àgbẹ̀ tó ń dáko lórílẹ̀-èdè Amẹ́ríkà orílẹ̀-èdè Amẹ́ríkà láti ń gbé àgbàdo wọ orílẹ̀-èdè Nàìjíríà yìí tá a ti ń tà ń jẹ. ẹ ṣe púpọ̀ bàbá wa lóyún tí a béèrè ni pé àwọn ìdojúkọ tí àgbẹ̀ ní ẹni ó bẹ̀ látọ̀dọ̀ ìjọba lórí nǹkan tí wọ́n ń dojúkọ tá a bá padà wá múra ìpa máa fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò bóyá a máa gbé yẹn lọ sí alàgbà Mákindé ó bá a sọ̀rọ̀ lórí yẹn Mákinwá ó bá a sọ̀rọ̀ lórí yẹn a fẹ́ lọ sílé agbára náà tá a bá padà dé ẹ̀yin ará ilé ètò lágbo òṣèlú ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa bọ̀.